يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا <clears throat> يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله <clears throat> وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àwẹ́dí mẹ́tàdínlọ́gbọ̀n là ń bá lọ yìí tó bá pé náà torí kìí ò ní wípé oṣù ojú ọ̀run tí ọba díkan lọ́gbọ̀n á jẹ ọgbọ̀n nature oṣù ojú ọ̀run nìyẹn bọba adẹ́dà ti ṣe ni oṣù ojú ọ̀run kò lè jẹ́ 31 láíláí ọgọ́rọ́ rẹ̀ ti wẹ̀ 29 ọmọ máa ń jẹ́ so tó bá ti jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ó pé náà nì tó bá jẹ́ ọgbọ̀n ó pé náà nì bí ọba adẹ́dà ti dáǹkà rẹ̀ nù so kìí ṣe tí èèyàn máa fi ṣe àríyànjiyàn lé lórí pé à kò pé táàtì kò pé táàtì àwọn sàbẹ̀bí sọ wípé oníṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam kò gba ọgbọ̀n ju mọ́kàndínlọ́gbọ̀n lọ ṣe jáde láì ọ̀kan lójú kan lọ kò gbá bẹ́ẹ̀ ìyàwó Aisha àbújára aná gbà tí òjíṣẹ́ náà sàásílà ń fi yẹra fún wọn gbà wà láwọn pọ̀ so káwà ti sí mọ́rò yìí pé ah, wà láwọn obìnrin pọ̀ nature wọn ni lọ́ba adẹ́dà ń gbà tí ó sọ̀rọ̀ nípa wa lórí wọn ó ní kọwa múnà yàní ó wá pẹ̀lú síra alẹ́kì tufidul istimrar wọ́tẹ́ láéláé lọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àwọn ọkùnrin náà ni wọ́n máa gọ́và obìnrin ni wọ́n máa mánéjì wọn àdámọ́ bá dẹ́dà kí lọ bá dẹ́dà kí ló ní kó jíṣẹ́ náà sára sí náà sọ fún wa nípa wọn ó ní na kìsátọ̀lá kọ́mọ́dé ìbú àní sọ pé aláàbò àpọ̀lọ rárá àwọn tí irú orí wọn kìí straight ni mmadụ ekwe otu isi nwere onye phd onye standard ọha kwụrụ anụ kọwa ma rukpe tori igbo bụ ele ije obiri nye kụwa timbem otichi yo wani in another dimension tọjere ikpe lovide ekpe gege bi ọkụrụ all are alert all the time tó bá gbé dé ní gbèdé ní phd holder ó lè dúró pé yẹ ọba adẹ́rẹ́ àti ju eyín fún mi tó bá gbé dé ní gbèdé ẹni tó ti há fúra sórí ò ní jẹ́ kí tẹ́rìn yẹn ó bọ́ ó gba tẹ́rìn yẹn mú dáadáa pé rárá bó ṣe bàtẹ́ fẹ́ràn rẹ̀. gbà tó dé tó jíṣẹ́ náà sàrà sọ́làm dé oṣù 29 kí ni àwọn aṣọ fún jíṣẹ́ náà sàrà sọ́làm ó ní oṣù ètí ìpè kìí o pé kò dùn ó nature obìnrin nù obìnrin fẹ́ máa rí báálé rẹ̀ ń gbogbo fara rora ká máa fojú rinjú tí ò bá rí oníbóṣe rí lára rẹ̀ ṣùgbọ́n yóò ṣe sí ọ bí ìgbà tó jẹ́ pé kí ni bí ìgbà tó wà ráńbìrẹ̀ gan ó níwọ̀n lára ni kò rí bẹ́ẹ̀ oṣù tí ìpè 30 òjíṣẹ́ náírà sílá ní 29 lóṣù táà bá rí láàkà pé 30 torí kò sí ẹni tó mọ̀ bá ṣe handù obìnrin láyé nínú ẹ̀dá bí ó ti ṣe náà Muhammad sallallahu alayhi wa sallam ọba adẹ́dà kọ́ máa ṣe ló fi jẹ́ pé kò sí ẹni tí ó máa ń handù obìnrin ní handù dáadáa bí ẹni tó gbọ́ súnà yìí ẹni tó gbọ́ súnà yìí tí tí ò fagídí ṣe tó fi làákàyè ṣe eléyìí pàtàkì tí àbá róṣù oní 27 ọ̀la 28 ọ̀la ọ̀túnla 29 táàbá róṣù lágbàáwẹ̀ níjọ́ mẹ́rin tàbá róṣù ìgbóṣẹ́ ẹ̀kọ́ rí ànígbàwò ìjọba ẹ̀ òní ni ahad ọlá ismail ọ̀túnlá tùlátà jọmẹ́rin ọjẹ́ àbẹ́à jọmẹ́rin lọ́yẹ lọ́láìkìlì kọjọ́ tún ṣùgbọ́n táàbá róṣù khamis ní ọ̀jẹ̀ àwọn onírúurú tó ti kọjá lọ ṣe bọ́dún láti inú ìpayà ni wọ́n máa ń bọ́ sí lórí kíni ọ̀kan ní wọ́n sọ pé tóun bá ti wọ̀ لا شك أنها نقص أو نقصان في عمري ولا أدري أي زيادة في عملي ọjọ́ orí mi tún dínkù láṣẹ kí ọjọ́ orí dínkù tàbá lọ́jọ́ orí dínkù àti súnmọ́ sàárè ó lè má ti láṣẹ ààrẹ tó ti kàn nínú ẹbí rẹ̀ ó ti rẹ́ni tó ti tíwọ̀ rẹ̀ jẹ́ bákan tó jẹ́ pé ó ní tí ò lè mú báyìí lòjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ló fi máa ń tẹ̀ máwọn èèyàn létí tí lọ sí tẹ́ a ní ya ikhwani binisli adal yawm fa'idu ẹ̀yọ́ mayani fún rújọ́ òní ló fi yẹ kí gbogbo wa máa múra lẹ̀ kò sí ìrun kan tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ṣáájú tí ò ní máa sọ pé àkṣẹ́rò zikra hajjimilazad almaut ẹ kún fún ìrántí abadùjẹ́ o jẹ́mọ̀ pé àdìtú ọ̀rọ̀ náà a wá tu a ní almaut ikú torí tẹ́ ń bá ń kún fún ìrántí rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe lọ́wọ́ yìí ẹ ṣe dáadáa wípé bóyá àṣegbẹ̀yìn lélẹ́yìn tí ọba wa jáṣe gbẹ̀yìn ẹ ṣe kúnnákúnná tẹ́ fi ṣe foundation fún ètí ń bọ̀ níwájú pé kọ́ba adẹ́dẹ̀ òfin ti rọrùn àmọ́ pé ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi lórí òru Laylatul Qadr. ọba adẹ́dà fi pamọ́ ó fi pọ́n wa lé lórí nǹkan kan pé òru ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ni ó jẹ́ kí làwọn afá sọ lórí rẹ̀ wọ́n ní ẹnikẹ́ni tó bá kún fún ìbáadà láwọn òru ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yẹn ó ti múlẹ̀ láti ọ̀kadù ṣé kò mú nígbà tí ò túra lẹ̀ ló fi jẹ́ pé yàwá Aisha lọ́jọ́ làánà òbí léèrè òbí òjíṣẹ́ náà tó làálọ̀ tó là léèrè wípé òru gangan ni náà òbí léèrè bẹ́ẹ̀ kí ló bí léèrè ó ní tí mo bá ṣe kò ń gé oríire òru náà kí ni kí n máa ṣe ládùá. òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtúnlá mi ń tí ó máa ṣe ní pé aláwọ̀mọ̀ ìnàkà àfúnwò wọ́n bá dẹ́dà ọba tí máa ń fojú fo àbùkù ẹ̀dá tí máa fojú fòrò látara àti ojú fòrò rẹ̀ mushrik ọ̀tá ọlọ́run ọba pọ́nbélé tó bá gbà síláàmù nísìn táànù rẹ̀ bá lè bá yóò di wòlíì tó jẹ́ wípé ẹ máa fẹ́ ah abẹ́rẹ́ ẹja àwọn instant èèyàn ni gẹ́gẹ́ bó ṣe náà sára sọ́nà ṣe ó ti júwèé fún wa ó ti pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn ó wá lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ ẹlẹ́sìn tí èṣe ní mímọ̀ ìyàtọ̀ wà ní méjèèjì ẹni mímọ̀ ni ẹni tó jẹ́ wípé ó mọ òdodo ń tọ́ dẹ́dà sí olùṣẹ́lọ́sọ̀lá ó dẹ̀ tẹ̀lé kìí ṣe fún tẹ̀lé nìkan o ó ń tẹ̀lé láti fi ọba adẹ́dà nìkan ọwá ń sá fún ṣe mi ó ń sá fún ṣe mi kò jọra rẹ̀ lójú onímọ̀ gbogbo tó bá alẹ́ láti ká ṣe ní ṣe o ṣùgbọ́n kò jọra rẹ̀ lójú ó ṣe kí ni ó múra rẹ̀ torí pé kí ni marking ọwọ́ ó wá ń bi léèrè mo ti pààyàn 99 tí ọba adẹ́dọ̀ gbà túbà mi ibi tí a fún ọba adẹ́dà tó dé tí ẹ̀mí ọba tí ìdégò kòńkò ó sì gbà túbà a sì gbà túbà ẹ̀yìn ẹ̀yìn ò ní wípé ẹ̀mí ti dé ọ̀run kò ṣe kí máa olùsẹ́ǹkà yóò ṣe gbàtúbà orí òun òrùkọ́ bá dẹ́dà ọgbà túbà rẹ̀ torí wípé kí ni ìbáàdà tó ń ṣe wù ó jọ lójú kọmọ wípé rárá kìí ṣe yẹn nìkan ni a sọ pé kìí ṣe yẹn o but kìí ṣe yẹn nìkan ni ìyẹn ni but kìí ṣe yẹn nìkan ni. àwọn conditions míì tún wà kí lẹ́ni kí ló ṣe ohun ah, ìgbẹ́ nígbàtí ọba rẹ́dọ̀ ní kúkú borí jìun ọba yìí kúrú dù tiẹ̀ náà lọ́ba kúkú paná ó di mélòó ọdọ̀ ṣùgbọ́n ni ẹ̀rí ọmọ àdánwò ìṣe tí ò dáa nìyẹn tí ó wá lọ sóbẹ̀ tó jẹ́ pé ó lẹ́sìn ó nímà kò jọ rẹ̀ lójú kò ṣe sí àrí mi gbogbo tí ń ṣe torí ìjọba arẹ́dà ni ó ṣe bí òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá látara pé kí ni òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá ní iṣẹ́ nìkan kan ò lè gbà là ọ̀yà gbogbo àwọn èèyàn lẹ́nu bàbá tó yẹ pé gbogbo òru ní máa ń fi ní máa ń fi fáìsì àwẹ̀ ní rẹpẹtẹ gbogbo ojú ọ̀nà táwọn ní káwọn ó ti sọ pé àwọn ọgójìṣẹ́ lọ́sàn àtúnlá ń díje àwọn ń rí wípé ilẹ̀ ẹlẹ̀ làwọn ń bára àwọn ọwọ́ á ní iṣẹ́ ẹnìkan kan ò lè gbálà kí làwọn sàbìtì lọ́dí ara rẹ̀ tọ́lá wọn ni wọ́n jẹ́ aṣojú wa níwájú rẹ̀ wọ́n ní wọ́n là ń tẹ̀yà rẹ̀ sọ́dọ̀ la àti náà ya Rasulullah ó ní wàlá àná ó láti èmi náà àyàfi tí ọba dẹ́dà bá síjú àánú rẹ̀ wò mí áfún ẹ̀ṣà ilá ayé tọ́ka mọ́dẹ́ni lọ́hùn bí rahmeti àfi tọ́ba síjú àánú rẹ̀ wò mí tọ́ba kẹ́mi ìkẹ́rẹ̀ òfin jẹ́ pé gbogbo déyàn bá sọ gbàtà ara àwọn èèyàn tọ́jọ́ yìí pé tí wọ́n bá ṣe Allahu Akbar lóòrùn báyìí kìí ṣe àlọ́ o tó ń ṣẹlẹ̀ ni o nínú Ramadan ni yìí ni Allahu Akbar tí wọ́n bá ṣe báyìí lẹ́yìn ìgbà wọn bá ṣe wọ́lá dọ́ọ̀lì júzù mẹ́wàá yọkà omi nka jùzù mẹ́fà nù wọn kò fi jẹ́ wípé kí ni yọ parí Quran níjọ́ karùn-ún omi jùzù mẹ́wàá kò fi jẹ́ wípé nínú òru yọ Quran ní jọ́ kẹta òru kẹta tọ̀tọ̀ọ̀tọ̀. síbẹ̀síbẹ̀ nígbà tásìkò sàárì máa ń tí ń tó bọ̀ yẹ kí náà rò pé ó fi ń ṣe zikir ẹkún ẹkún sáfùrí jìnì ọba mi forí jìnì ibi mo lè sédé nì tí wọ́n sáàrì mi lọ́lẹ̀ tó ń bá jọ́lẹ̀ kí náà wá jẹ́ ẹ́ pé gbogbo wọn yìí tá a bá dìde súkẹ́súkẹ́ báyìí a ti oorun dénú torí pé kí ni oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ bábá ti oríṣiríṣi láti sínú oríṣiríṣi láti jẹ fàárẹ̀ wọ́n láti jẹ gàkì bí oúnjẹ bá dẹ̀ ti ń pọ̀ ara ọmọ wúwo tára bá ń ti ń wúwo ìbádẹ́ ò ní ṣeéṣe wọ́n tẹ̀sítẹ̀ ò lọ́wọ́ díẹ̀ tó kù tó bá fẹ́ sínú rọra jẹ sí fẹ́rẹ́fẹ́ tó bá jẹ sàárẹ̀ sí fẹ́rẹ́fẹ́ wàá rí pé ààrẹ yóò yà gágágá ó fi mọ̀ wípé kìí ṣe àjẹkì ni ọba adẹ́dà ti ń gbé fún àánú rẹ ní. ó ní àtúntọ́ba ọba bá ṣàánú mi àánú rẹ̀ là ń lé kó ṣàánú wa kọ́mọ́sá wa tó ọba ni ọ tó pé ọmọ ń fojú fòrò fún ọmọ làkejì wàlìkáàzì ní ilẹ̀ lọ́fẹ́rí wọ́lẹ̀ àásínà anilas àwọn tí wọ́n máa ń fojú fòrò fún àìrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rẹ́ tí dáadáa kàkà lọ́tọ̀dẹ̀ dákàkà ó wò ìpè tọ́bá tó dáadáa jẹ́ pé kèé sèyàn mọ́nù ni mídùn wọn kọ̀ọ̀kákù òun expect kìnnì látọ̀dọ̀ dání ọba adẹ́dà foríjì ọba tí máa ń fojú fòoru fẹ̀dà ni ọ ọ̀dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà má yọ mí lẹ̀ nínú àwọn tó fi ojú fòoru fún adkar dua tó jíṣẹ́ lásìlá rẹ̀ tọkọ ìyàwó Aisha ló fi jẹ́ pé ṣóòrù kan ni ṣé kìí ṣe òrukàn ni ṣé báyìí àwọn sàábí òjíṣẹ́ náà sílẹ̀ ọ̀sánlá wọn ò wádìí rẹ̀ ní wíwádìí tí ó fi jẹ́ wípé tí wọ́n bá mọ̀ ọ́ wọn ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ ló fi jẹ́ wípé gbogbo akọlùkọgba tí ń tẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ Ibn Rajab al sọ pé tí jímọ̀ bá òru jímọ̀ kan nínú Ramadan tó bá lè bọ́ sí òru cold night kò sọ yí pé òru lè láti lọ́pàdé nù ó ní ó súnmọ́ dúfọ̀nù bí òru 21 ẹni òru 21 ó súnmọ́ ẹni òru 23 ó súnmọ́ ẹni òru 25 ó súnmọ́ ẹni òru 27 Osuma ẹni ọrụ 29 Osuma tó túmọ̀ sí wípé èrò sí ọ̀kan téèyàn ó fi ṣeré ń bẹ̀ òdìdí òjíṣẹ́ lọ́sọ̀ àrọ̀sọ́nà wọ́n ní ńgbà tí òru wọ 29 tó fẹ́ máa wọ 30 gbogbo ló fi ń lẹ́yìn fáwọn àwọn sọ pé àbáwọn ò torí pé kí ni àlẹ́ àmá bìlàkàwà àti ìgbẹ̀yìn lè níṣẹ́ ìgbẹ̀yìn lè níṣẹ́ tí wọ́n bá fi gbogbo ògbésẹ̀ àárín rẹ̀ ṣe ṣiṣẹ́ tó wá kú dẹ̀dẹ̀ tí ó jáde láyé tó ní Islam ìta rẹ̀ tí yọ́ra alìjẹ́ náà wọ̀ pẹ̀lú àrùbílà ó ti bá sàtífíkèètì náà kó tó lọ láyé mu téèyàn bá wá fi gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀ tó fi se tí ọ̀rọ̀ bí ẹni kó 100 ńgbọ́ 100 tó lọ sọ́dọ̀ ẹni tó nímọ̀ tó dẹ̀ lẹ́sìn tọ́lọ́run forí jù ó ní bẹ́ẹ̀ ni i wá sọ pé bẹ́ẹ̀ ni o ó ní ọjọ́ pé ibi tó wà yẹn torí pé ń kó bá ọ yẹn ni òfin ń wà kàmàkàmà báyìí nítorí náà kú òǹbẹ̀ ọwá kú bẹ̀ ó kù dẹ̀dẹ̀ tí ó dé di àwọn ẹni retí ń lọ ọjà dè láyé màláíkà tí ó gbẹ̀mí kí ń gbẹ̀mí ẹni bú òun dé ó ní kò fi gbogbo ògbésí ayé rẹ̀ sí rí èèyàn ní ń pa ẹni tó bá pèèyàn kan ṣoṣo kí lọ bá dẹ́dà sọ ó ní fọjọ́ záwò jahannam khalidan fiha wà lọ́ìnà wọ́kọ́ ti bá rẹ̀ wà láàánà wà á dẹ̀lé wà azáàbẹ̀ fẹ̀yọ̀ ẹni tó bá pa ẹ̀mí kan ṣoṣo ẹ̀sán tó bá dẹ́dà ó fún mu ni ẹni jahannam iná ni ọmọ àmà pààyàn kò sí ọmọ àmà pààyàn nìkẹ́nìkan wá jókòó tó ṣe lọ́sọ pé èèyàn lòun ń pa jẹun kìí sàlọ̀ apọ́gbọ̀lọ̀ kan nínú àwọn ọmọ ẹ̀yà ti ń kọjá ó rí èèyàn ní ojú títì ọwá òfà jẹ́ kóhun ó gbé kóhun ó àti ọwọ́ apàdà bẹ́yà oníkẹ́ bó ń dádúró wọ́n dádúró tẹ́ bá níṣẹ́ tẹ́ gbé fún òun o òun wà rẹ̀ bí o ìjẹ́sẹ́ wo lẹ̀ fi ó èèyàn làwọn máa ń pa sẹ́rìn ilẹ̀ ẹ̀fẹ́ bọ́ mọ́ ọmọ ìyá yẹn lọ́wọ́ pé èèyàn rẹ̀ máa ń pa ó tún wá gbójú bóyá ọwá ní kó òun bẹ́ ọ ní sẹ́yìn pípa ó ní ẹ dákun ẹ lọ túbá ó Ọ ìdánisì ọkà ti gbé lẹ́ẹ̀rẹ̀ ọba adẹ́dà ní ẹni tó bá pa ẹ̀mí kan tó máa máa pa tí èsì kó sí ìná ní ọwụwa na yóò máa wọ náà yẹn lọ ní gbére kò ní kú mbẹ ọba rẹ̀rà ni ìbínú òun ó tún pele kele lórí kìí sèyìn lẹ́ka ìyá ẹlẹ́tẹ̀ ilé o ìyá iná tó gbóná àwọn ó tún máa búlù torí pọ́pẹ́ ní kàtùsù torí kí ni Kùránì sọ ó ní ẹni tó pẹ̀lẹ́ kan bí ìgbà tó pa gbogbo ẹ̀mí ni ibi tí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàtàkì dé kìí ṣe ẹ̀jẹ̀ títà alẹ̀ kìí ṣe tó tó ṣe kíní kìí ṣe tó fúyẹ́ mọ̀láìka tí máa ń fìyà jẹ̀yàn ní tèmi lélẹ́yìí ẹjẹ́ ń gba ẹ̀mí rẹ̀ nígbà oró kó kúkú oró kọ́ lọ màláìkà aláàánú ní rárá ó ti túbá ó ti túbá tèmi ìkẹ́ ni ó lè bá tani ọwà tani ó ṣe adájọ́ láàrin ọba tó wá wọn tẹ̀lé ó ní kí wọ́n mọ èyí tó súnmọ́ jù síbi tó ń lọ ìgbà tí wọ́n fẹ́ wọ̀n déédéé ni sẹ́mọ̀ pé àríyànjiyàn míì ni ó tún fàm kí lọ́ba rẹ́dà sọ wàhálàlà ó ní kí ibi tí ó jẹ́ bí ìkẹ́ tí ń lọ yẹn kó súnmọ́ ibi tó ti kú òtó kó sún sẹ́yìn ta ló lè ṣe àwọn a máa fi ń sọ yìí pé èèyàn máa ń gbìyànjú láti lé ìkẹ́ rẹ̀ bá ní tíkẹ́ rẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ọ̀tá rẹ̀ níṣẹ́jú kan yóò di ẹni ọlọ́run tíbinú rẹ̀ báyìí lè lè ṣẹlẹ̀ sí ẹni rẹ̀ rẹ̀ tó kọjá àlà tó jọra rẹ̀ lójú níṣẹ́jú kan yóò dọmọ náà yóò gba sàtífíkèètì náà kó tó lọ láyé sẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ní láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrẹ̀ ọ̀sán náà ẹ̀rẹ̀rú ọlọ́run ọba ní sàárẹ́ ni ọjagun ọjagun ọjagun lẹ́bí pé àwọn sàárẹ́ egun sọ pé áá lágbàjá ó gbìyànjú ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá kìlọ̀bá ó dẹ̀ kú sójú ogun bẹ́ẹ̀ kìlọ̀bá nílàtọ̀ oni la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya 'inda rabbihim yurzaqun àwọn tí wọ́n bá kú sójú ọ̀nà Ọlọ́run ẹ má pé wọ́n kú o wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọba adẹ́dà níbi tí tí ń pèsè fún wọn débi pé wọ́n tún máa sọ ní pé à ń jẹ́kù lẹ́yìn ẹ wá wá ẹ wá wá wọ́n tún máa jẹ̀rẹ̀ pé káwọn tún kú àsáyé kí àwọn kú lójú ọ̀nà Ọlọ́run táwọn táwọn wá káwọn mọ́ kú níbi tí ìgbádùn rẹ̀ dé lọ́dọ̀ ọba adẹ́dà ṣùgbọ́n nígbà àwọn ròyìn rẹ̀ bójúṣẹ́ lọ́dúnlá rẹ̀ sọ́nà kí ló sọ ó ní ọmọ náà ni ah! èwò lélé láyé tí kò á nílẹ̀ àwà inú wa ilẹ̀ àwà ìlú ṣe kìí sọ̀rọ̀ fẹ́ ní tí wọ́n bá sọ fún un áyà yẹn dẹ̀ áyà yẹn ó play out lóòótọ́ wọ́n wá ń tírèsì ọmọkùnrin wọ́n rí wípé nígbà tí ó ní ìpalára lójú ogun yẹn kò lè mú sùúrù mọ́ ó wá mú ọkọ̀ ìdà ó bá fi gúnra rẹ̀ pa ẹni tó bá para rẹ̀ kí ni òfin rẹ̀ lọ́ẹ̀sì náà ìnáyìí àwọn sàádé wọ́n wá lọ sódò òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wọ́n ní ẹni táàrò nìyẹn a rí i pé àṣekèé tí ìkú tán oúnjẹ ìrora ló fi farapa kàn wá lè mú sùúrù mọ́ ọ wá mú ìdà ó sì múra rẹ̀ pa tí òjíṣẹ́ lọ́sàrà sọ́lá ń òjíṣẹ́ lọ́sàrà sọ́lá wà á ní Rasulullah mo jẹ́rìí sí pé kò sí tó tó sìn àti ọba adẹ́dà mo jẹ́rìí sí pé èmi gan-an ìránṣẹ́ rẹ̀ nítorí pé kí ni nígbà wọ́n ń ròyìn ẹnìyàn fòjìṣẹ́ látara sọ́là òjíṣẹ́ lára sọ́là náà fẹ́ wà káríde ìwé pẹ̀lú dáadáa bẹ́ńsẹ̀ ń ròyìn rẹ̀ dìbò ìlú lọ sọ kalẹ̀ ló sọ fòjìṣẹ́ látara sọ́là pé mẹ́ta wọn ló mọ ọmọ lẹ́ni o torí tí wọ́n gbé sí lẹ́nu ló sọ ó kàn sọ ni. kì í sọ̀rọ̀ tiẹ̀ ọ̀sọ̀ ní àkọ́mọ lẹ́nu bí ó ti wá jọ máa ná kọ̀mà ọba tó ránṣẹ́ ó ti ránṣẹ́ sí wípé hmm, májẹ̀sẹ́ tó sì wọ́n jọ lójú o ọmọ mẹ́ni o. ìdúró tẹtẹrẹ lẹ́yìn ìgbà ń bá òru ìbọ̀ yìí káwa máa wò pé ah, ọ̀kanú rẹ̀ náà bá ti bọ́ sí i. tí máa fa kéde yóò fa tètè ìmọ̀ kọ́ fa ìjọra ẹni lójú àbí kéèyàn máa dáwùtù ète ọba adẹ́dà à ń bẹ̀ kọ́ má dètè máa wà wò kó dètè fún wa ni kọba adẹ́dà dètè fún wa ni kọ́ má dètè máa ọ̀wọ́ tó ti ṣe lábẹ́ àtọ́lá máa sọ nínú àdúrà rẹ̀. wamkuru li wala tamkuru alayya bá ń dètè má wà lójú ọ̀nà ni gbogbo ọmọ rò yí pé kò sí bó ṣe jẹ́ kò rẹ̀ síbi kankan nígbà ọba wa yá lọ ó ti too late kọ́lọ́mọdé ó late mọ̀ nítorí náà làwọn sọ àbí àwọn sọ́nà fúnfún rẹ̀ wọ́n èé wò gbogbo ògbìyànjú táwọn ti ṣe káwọn dúró tẹ̀tẹ̀rẹ̀ rárá bó ni wọ́n ṣe máa ń wò sí àràbà kó túnra mú ni o odò ń gbáre rè ṣe táwọn tí wọ́n máa wẹ̀ ni wọ́n ń bódò lọ yìí abẹ́lẹ̀ ń sí àwa tàbútàbù ètò sẹ́kù kí ni ká fi ṣe. èyàn ó ti sọ̀rọ̀ tó yẹ kíkọ̀ yẹ sọ ó ti se nǹkan tí ó yẹ kó ìròyìn tí ó rò ó ti lè sọ ó dẹ̀ wà nú àwọ̀ ó dẹ̀ lè ti bà àwẹ̀ rẹ̀ tí ọ mà ó lè ti kó sínú wàhálà níwájú ọba ìtẹ́ẹ̀kì ara yẹn ò ní wípé ká má jẹ́ pé ń tá a ṣe kọjú alójú ká fọkàn tẹ àánú rẹ̀ ìfojúfòrú rẹ̀ ká má fọkàn tẹ ń tá a ṣe ta ló fún àṣẹ náà òun náà sáà lágbára kan láti ṣe bí ọba ti rọ̀ wá lọ́rùn. tó bá jẹ́ pé títẹ́ nìkan òun ni kọ̀ǹdíṣẹ̀ gbígbaṣẹ́ ṣáà lágbára kan láti ṣe ni tí ìbá ṣe kó fi rọ̀ wá lọ́rùn tó fi jẹ́ pé dọ́à á kò fún dọ́à ọba adẹ́là ibi tá a ti gbìyànjú wá dé ní o ibi tá a bá kú foríjì wá ètà àti bá àfàánù rẹ̀ gbà fojú fò àti ṣe wárò tọ̀rọ̀ ọba yíyan tọ́ọ̀ máa ń fojú fò àti ṣe ẹ̀dá tọ̀rọ̀ máa ń fẹ́ ẹni tí bá máa ń fojú fò àti ṣe ọmọ làkejì yìí rò ìgbónáhùn yẹn gbọ́dọ̀ fi kún sùjádà wa nínú òru mẹ́wàá gbẹ̀yìn innaka afuwwu tuhibbul afwa tó afọ àlù nínú sùjádà wa a kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar a kún fún ọ̀pọ̀lọpọ̀ du'a gbogbo ń tá a bá ṣe a wá ìmọ̀ lórí rẹ̀ bó o ní ká fi ṣe tọba adẹ́dẹ̀ òfin gbà torí kọ̀ǹdíṣàn ṣẹ́ o ìmọ̀. kì í ṣe ẹnìkan ibi tá à ń bá ń jókòó sí àwọn tí wọ́n ní akitiyan jù wá lọ àárín wọn ní ká máa wà káfí kí ni àwọn tí a máa lé ní eré amẹ́ríkà ọ̀kan nínú àwọn ọmọ àyà bí mẹ́wàá gbẹ̀yìn náà ní ìrìnàjò nínú mọ́sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ọ dị kà níwọ̀ntúnwọ̀nsì bí dị Muhammad Awal bóse ma ń ma ń a kí wọ́n ń pẹ̀rù mọ́gírí báyìí ó ti fi nílẹ̀ ó ti parí ẹ̀kùn ọ̀kan náà wọ́n yà á gbé fọ́ọ̀lù ṣe ṣe ó jókòó ti lẹ́gbẹ̀ẹ́ orí gbé ọmọ parí òun náà bá wù pé kóhun ó gbìyànjú ìgbìyànjú àṣùbá pé nínú mẹ́ta sáàmà pé àṣùbá àti àìlà ló gùn jù ó ní kò wọ́n náà kò wọ́n tíra ẹ̀rẹ̀ wọ̀ ó ké jésù sí márùn sáàbá fi fún mẹ́ta ó fi mẹ́lọ ó di mẹ́jọ lẹ́yìn àti ó ké jésù méjì lọ sí mẹ́ta ó di mẹ́lọ ó di mọ́kànlá ṣé ṣé kò ti tẹ̀síwájú kí lọ́pàá ó jókòó nínú àwọn tí ń lé léré kéèfé ṣùrútù kánkánbà àti gàràjé rárá igi ẹjú ní kí a máa tó láàrin àwọn báyìí látara abẹ́ yóò léèyàn náà léré láti ṣe kíní láti tẹ̀síwájú lórí dáadáa ọ̀rẹ́ ní tọ́rin gbá kéèfé pọ́ùn náà ní lọ títí wọ́n wá ní wọ́n ní ah, ẹ̀dàbítọ́lá wọn ah, náà ń bílẹ̀ mọ̀mọ̀ pé lè yóò lèmi náà fílẹ̀ kí lọ bá rẹ̀ rà òfì bá rí ká fọ́lẹ̀ ẹ̀tẹ́ náà fọ́tún mọ́tọ́ náà fi sú lára rẹ̀ òní ní pé kéèyàn ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ kọ́ mọ́ fojú tẹ́ńbẹ́lú rẹ̀ torí pé kí ni pàkúté àṣẹfààní ní bẹ́ẹ̀tì pàápàá jùlọ ìwòkúwò ìwòkúwò máa ń bí ìṣekúṣe ni ẹsẹ̀ ní tiwẹ̀ tó jẹ́ pé ìtúbákò nínú rẹ̀ rọrùn àtàwọn máa ń ṣe sáàmà àtúbá títúbá tó tí ìtò nira jù tó ṣòro jù nínú ìbàdàn ó ní títúbá lòjíṣẹ́ náà sára sọ́nà ti sọ wípé kò sí mùsùlùmí kan ìlà ìwọ̀lẹ́hù dánbù ẹ̀kọ́tàdọ̀ yóò ní ẹ̀ṣẹ̀ kan tí ó gùnkò lé lórí tọ́ba ti ń bọ́m̀bẹ̀ yóò kò sí tọ́ba ń bọ́m̀bẹ̀ kò tí ń mọ̀mọ̀ mẹ́bí ó jẹ́ kò sí

ewu ni ó lè jẹ́ pé bí tí bá ti ń dẹ́ṣẹ̀ òun ni ó sì kíni ní ọ̀tàn sí ah, ọmọ ìyá lóbìnrin ó bímọ wọn ti ṣe abẹ fún wọn ti ṣe ṣe abẹ fún wọn ti ṣe gbogbo ẹ ó ti wà ókè ọkọ rẹ ló ń bọ̀ òun fẹ́ lọ àwọn ọmọ ìyá tí wọ́n wà ní agbègbè rẹ̀ tí wọ́n dúró tì í àwọn boríborí bí ẹgbẹ́ rẹ̀ wọ́n ń sáà tẹ́kì bẹ́jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ìyanu kí ní ẹ̀dí fẹ́ fẹ́ kí ni wọ́n sí wọ́n bá ń pariwo la ilaha illallah la ilaha illallah gbà tó yá bó ṣe náwọ́ sókè lónà tẹ́ la ilaha illallah muhammadu rasulullah islam ìjọba ara rẹ̀ tọ́rùn bọ́m̀bù rẹ̀ lọ́wọ́ kí ìbá torí hálù yẹn hálù nira ni kò sí ọ̀rọ̀ tí ò lè bọ́ lẹ́nu lọ sí kí táwọn ọmọbìnrin ti ń bímọ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ gbóríṣiríṣi ọ̀rọ̀ fún ẹni tí ò bá ní mánì omi e, ọkọ rẹ̀ ni ọmọ gbé sépè wọ́n ló báyìí o ọ̀dẹ̀mọ̀ kóhun jẹ̀ nira báyìí ní o sọ ọ̀rọ̀ burúkú burúkú ẹni tó bá ní ìmọ̀ nìkan yóò mọ̀ ṣe àtìká torí pẹ̀lú zikiri lọ́ba rẹ̀lẹ̀ ó fi jẹ́ kí n tí kọndíṣẹ̀ tó wà nù rẹ̀ kó rọrùn Subhanallah alhamdulillah la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ó ń pè ọba dẹ́ta nǹkan kan ń bẹ tí máa dá sí ìtura kò sí. ló fi jẹ́ pé ẹnu ọ̀gbọ́dọ̀ dúró táà bá lè gbé Kùránì kà kama ṣàlká imma la ilaha illallah àbí astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh kí ni ẹ́sẹ̀nsì zakatul fitr tààlá kí hùn السلام عليكم ورحمة الله السلام عليكم كنت تعرف قلت من أستغفر الله أستغفر الله أستغفر الله ibi tá a bá kù sí nínú òrìn tá a kí yìí o ìwọ bá dẹ́dà foríjìn wá ibi tá a máa ń ṣe máa ní foríjìn wá ìrokúrò àìṣètò nínú òrìn foríjìn wá lẹ́yìn ìdíyàsí iṣẹ́ wo ní ń gba ìnáwó tí ń gbà tí ń gba àsìkò bíi hajj kò sí yọgbà náwó yọgbà sọ̀rọ̀ yọgbà nára kò sí òjíṣẹ́ náà ti sọ yìí pé nígbà táwọn obìnrin ní àwa náà fẹ́ lọ sójú ogun ó ní ojú ogun tí yín kìí sojú ogun ìtàjẹ́ ẹlẹ̀ ó ní hajj lójú ogun tí tó sọ̀rọ̀ pé kọ̀rọ̀ kí lọ bá dé dàgbà fàídà fọ́túnmìnà àlàfà fọ́tẹ́fẹ̀rù lọ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ kó lára fà kèé sókè o ìyẹn ni pé tẹ́ ni ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ istikfa torí pé kí ni látara àmàrarí iṣẹ́ ìlera rẹ̀ àsìkò ni àwọn bíi mílíọ̀nù sójú kan náà kò sí ni bí o ti ní ẹ̀mà ibi tẹ́ ẹ bá kù sí ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ istikfa yàtọ̀ fún istikfa kí ni wọ́n tún ní ká sí àpẹ̀rùn àpẹ̀rùn.

tó ṣe bọ́bà adẹ́dà sí ìdí ó jìyàn lọ́la sáà tó ṣe bẹ́ẹ̀ á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ìlú àwọn sọ́lọ̀ níjọ àràfà wọ́n rí oríṣiríṣi èèyàn wọ́n rí àwọn tí wọ́n mọ̀ ládùúgbò wọn tó jẹ́ pé ẹni wọ́n rí pé ah, eléyìí náà wá àbí ẹni pàwùjọ náà wá òun dẹ̀ jùlọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tí ń ro yẹn òun gbé lọ kí ló gbọ́ kí ló rí lójú oorun ní ọba adẹ́dà ń sọ pé mo forí jì àti gbogbo àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ mo forí wọ́n. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu sọ ọba adẹ́dà kalẹ̀ láti keje wá sí ayé ní kó bá ti tóbi ọlá rẹ̀ mú máa wá yẹ̀gà láàrin àwọn màláíkà kí ni wọ́n ń wà wọ́n ni wọ́n wà nù rẹ̀ ni pé wọ́n wà nù ní gbogbo wọn wá péjọ báyìí gbogbo wọn ètí tó tásọ rẹ̀ ti di bákan pẹ̀lú eruku àti oríṣiríṣi àánú òun ni wọ́n wá wọ́n sàánú wọn mo forí jẹ́ wọn gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ mo fún wọn àtẹ̀yìn tí wọ́n bá tọrọ fún wọn ni ló bí wípé ẹ̀tọ́ bá lọ bẹ́ ẹgbẹ́ bá dára fa ẹ̀sà níwọ̀ ẹbá ń bẹ́ ẹbẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ni torí pé kí ni ó ní al-hujjaj wal-ummal àwọn tí wọ́n wá sí hajj àtàwọn tí wọ́n wá fún umrah aṣojú àlejò ọba adẹ́dà ni wọ́n aṣojú àwọn ẹ̀dá ni wọ́n níwájú ọba adẹ́dà dáhùn pé gbogbo olè pé fún wọn lọ sójú wa ni ọ̀dọ̀ jíṣẹ́ lágbà àtọ́lá nǹkan ó ní dáàwò fàájáwò ọba adẹ́dà pé wọ́n dẹ̀ jẹ́ pé rẹ̀ òní sáàlù wọ́n ń tọrọ wọ́n ń bẹ ọlọ́run ọba wọ́n ń tọrọ wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run ọba ó ní fàátà àwọn onáàdẹ fún wọn ẹsẹ̀ nǹkan kékeré ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní bákan lọ́hùn riyad lọ́wà wọ́n á pé ọ̀kan nínú àwọn àfà yìí pé á gbogbo problem problem tó ń bẹ̀rẹ̀ ó ní á problem tó lọ ní sáàmùra lọ ó múra lọ́bẹ̀ là ọ̀pá lọ ọba adẹ́dà lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jù ó lè ní ìdúró tó. a kò fún dùá wọ́n bá dẹ́dà bí tá a ti ṣe mọ̀lẹ́ mùsùlùmí ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ tó bá ti fẹ́ rí tán àní sọ wípé zakatul fitr kí ló jíṣẹ́ lọ́sàn àtọ́nà ó ní tòhúrọ́tù mina rafot wọn lọ́dọ̀ ìsọkúsọ tó sọ nú àwẹ̀ tó lè bà àwẹ̀ rẹ jẹ́ tí ó lè mú ìjẹ́kọ́ bá dẹ́dà ọgbà àti àwọn àṣesí ìranù tó ṣe tó lè jẹ́ igi wọ́rọ́kọ́ tí ó da iná àwẹ̀ rẹ rú níwájú ọlọ́run ọba <clears throat> zakato sitiri ni ó fọ̀ mọ́ tó wá lè lọ títí bàbá rárá ọwọ́ báyìí mẹ́rin fẹ́nìkan. ó lè jẹ́ ìdíwọ̀n dẹ̀ríkà dẹ̀ríkà ń gbà kìí sí pé táwọn ọlọ́jà máa wọn otu wọ́n tún gún lọ sókè kéèkéèrè yóò lẹ́bùn olówó rẹ̀ gàrí wà bẹ́ẹ̀ torí abdullabul kut oúnjẹ tó jẹ́ pé ó mókèjì tó kọ́mọ̀ jù ní àwùjọ làmọ́ ògbòjà olómókè ìtọ́jà rọrùn gáàrí ni àwọn èèyàn wa níjẹ̀bù wọn lọ́wọ́ fún àlùbáríkà sí product wọn bẹ̀. dàbínù wọ́n ń lo dàbínù nígbà náà lọ́hùn torí wípé oúnjẹ ni dàbínù kí ló yíṣẹ́ náà sàn sánà sọ ó ní ilé tí ọba sí dàbínù bẹ́ẹ̀ ó ní ilé ilé ti ẹ̀ẹ́.

ẹlẹ́ bù tó mi kó mú nǹkan rẹ̀ kódà ìbá àmẹ́ni ṣúgà tọ́ ọba ti bù tó mi ríṣe kọ́ọ̀pù kan yóò mú ìfẹ́ẹ̀tì ebi yẹn yóò mú kó tó òbí ní kágbó ń wó tọdún torí kí ló ṣiṣẹ́ náà sọ àtúnà nǹkan ò ní tí ó mọ̀ tí ó ní mọ̀sáàkì ká fi fún àwọn tí aláìní ló ń jẹ nínú ọdún kí wọ́n má bàa kà kó ń gbó sọdún torí pé kí ni ìṣe dáadáa sí aláìní ọba adẹ́dà máa ń fi ń ṣe sábàbí gbígbà àdúrà sísàánú sísàánú àwa náà torí wípé fámìlì ọba adẹ́dà òun làwọn èèyàn tó ń bá ti ń ṣe dáadáa sí wọn ọba adẹ́dà ó ṣe dáadáa sí wọn náà. bọ́dà rẹ̀ láti tó nǹkan rẹ̀ ló fi jẹ́ pé hadith kò sí wa. wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ebi ń pa mí láyé òdẹ̀ fún mi a ní ah, ọba ẹ̀rẹ́dà ọ̀tó táwọn ọ̀rọ̀ rọ̀ ju pé débi ọpa ọ̀là ọba ẹ̀rẹ́ pé bẹ́ẹ̀ ni ẹrù láyé ń pa mà ó wò bọ́ ìjọba rẹ̀yàn ó ń wo <laughs> èèyàn ńlá ni ẹni tó gòkè àgbà kí lọ́ba adẹ́dà sọ wọ́n ní àwọn ìtì àárín fìyọ́mì ṣé ká fún ọ ní tí máa mú kéèyàn gòkè àgbà tí èyí mú yàn jàkulẹ̀ tí máa mú kọ́ba adẹ́dà ó sàánú èèyàn ẹni tó bá kàtúlẹ̀ ó lè jẹ́ gbógun gbèsè ó lè jẹ́ gbẹ̀kùn tọmọlúwàbí wípé ó wà lóko ẹrú ọ̀rà tàbí òun máa ń tẹ̀yìn láyé iṣẹ́ náà sàásẹ́ náà pọ̀ Siddiqul Akbar lẹ́yìn àwọn ànájọ́ ọlọ́run bá sẹ́ni tí ó rà lè jẹ́ sáájú sójúṣẹ́ náírà sọ́lá ń bá ń sọ̀rọ̀ àní èmi Abubakar àti Umar èmi Abubakar àti Umar èmi Abubakar àti Umar ìjọba adéda sáànù rẹ̀ gbogbo rẹ̀ pátá ọba adéda fi òun ọlọ́run láti ṣe within short period of time ọba adéda mọ́ta àjọrò àwa náà lọ́rùn ìmọ̀ bọ́yẹn. ó pàtàkì ó tún ní orí ti sáà níbẹ̀. gbogbo ẹ̀mí láàyò zakatu fitri lónìí gbogbo ẹ̀mí àti tó wà lọ́ndà wa tó bá bá ti jẹ́lì sọ pé olúunú ayọ̀ fún kò ní sí kò sí determination yìí pé tọkùnrin sóbìnrin ni rárá kí é tó gbogbo tí bá ń tọwa ní tọ́wà tó jẹ́ èèyàn ọyọ wà lọ́ndà rẹ̀ ọyọ́ rọ́ṣùmọ̀ jáde láyé òtẹ́ ẹ̀fẹ́ ti dàgbà ó ti wà ní ẹni gbogbo ọmọ pátá àtàwọn ọmọ ọmọ nítorí náà tó bá àná fún ọ tí ẹ bá ṣe ń pé nù tó sùn téèyàn rí ni èèyàn ọkọlẹ̀ èèyàn ọmọ wípé ah, bàbá kúkú ti yọ láti fi ṣàlékún afẹ́ lọ fẹ́yàwó àwọn ni a ń pa àwọn ni a ń fún nínú àwọn àbúrò wa ni àwa náà ní gan ní ṣé wọ́n tó yàwó fẹ́ ókọ tí wọ́n rí wọ́n fi fún ọlọ́mọ kìí ṣe torí tiẹ̀ torí ilé ni wọ́n wò tí wọ́n fi fún ọlọ́mọ nítorí náà má rò pé tí ọmọ ọlọ́mọ bá dọ́dọ̀ rẹ̀ tán kọ́ wa máa ṣe bó ṣe wọ́ ni o ilé yìí ló kọ́ o àìsòbìnrin bá kan o sọ̀háràlà sọmọ pé ìwọ́n náà bára rẹ̀ ń wọ̀ wípé a ọba àwọn oníkankanba àwọn onígàràjì àwọn onísùrùkì ọmọ ìpè ń ọ̀làwọ̀ papọ̀. Ṣá tọ́ba ń tí jẹ́ pẹ̀lú obìnrin ní ẹ̀yẹ pẹ̀lú níwájú ọba rẹ̀dà. Wo tún kí wọ́n tó jíṣẹ́ lọ́sọ̀ àtúlámpà. Ibo ló ti rí tọ́dá wọn lágara rí. Àti tọ́ba tó máa fà wọn mára. Tọ́ba wo kí wọ́n tẹ́ ń sẹ́kọ̀ọ́ yíṣẹ́ láàfẹ́ àá. Èyí jẹ́ ọmọ rẹ̀ jẹ́ ara nílé àá. Fi ẹrú làmọ́ tìtì wọn sí Islam ọ̀tọ́ dé wọ́n á dọba mọ́ wa lọ́wọ́ à ń sọ̀rọ̀ àwọn náà máa sọ̀rọ̀ ìsìláàmù ní jẹba a gbọ́dọ̀ gbà kan káfí kan lẹ̀ àfàtúmí náà níbi bá jẹ́ òkúta àbọ̀tà kúrò níbi bá kìlọ̀bà ní ìrasọ̀ ọba adẹ́dà ọkọ̀ àmọ́dé ayọ́ àti olò sí ibi torí wípé kíni ọ̀rán àyà ní ọ̀rán àyà rẹ̀ káyọ ká tó lọ sí ibi kọ́ mẹ́jẹ̀ pé wọ́n ronú lọ ibi ma lé pé kí náà wà jẹ́ ńgbà bá délé báyìí wọ́n ti wà ọba fi nǹkan kan fún wọn kò ó fún wọn ní rẹ̀sì wọ́n wo pé hmm, kí ni wọ́n fi tè rẹ̀sì tọ́rọ ọmọ kọ̀ǹdíṣà wọn ọba fi díẹ̀ kan kún fún ló fi jẹ́ pé mùsùlùmí làá fún torí ọjọ́ ọdún ọjọ́ ọdùnnú ni kọ́ má bàa ronú kọ́ká góńgó sọdún láti ní ká ti zakatu fitiri sí. Si kọ́dẹ̀ jẹ ẹni tí ó ní ẹni tí ó dẹ̀ yọ outside oúnjẹ òòjọ́ rẹ̀ ni kìí ṣe wípé pákáleke hmm, hmm, oúnjẹ òòjọ́ kọ́jẹ́ food products ló dáa jù àti bí circumstances bá wá tó jẹ́ pé arja olùmọ́síláha oníkàfọ́ olùyọ̀ tó arí nínú òṣìṣẹ́ àwọn sọ́lá tàṣẹ́ tàbá ka musannaf ibn ah, abi shayba ọ̀pọ̀ lọ́mọ rẹpẹtẹ lóbi jẹ́ pé kòkòkòkò ìtàwọn àfáàn tí ń sọ pé oúnjẹ oúnjẹ oúnjẹ tí wọ́n fi tẹnu mọ́yìn ní pé ká mọ̀ fi ń tọ́ lọ́lá jù lẹ̀ ká mọ̀ wà á mọ̀ bí ọ̀rọ̀ láti kọ́dù ìtàṣọ̀ sẹ́yìn náà ìtàṣọ̀ síwájú máa wọ́n dé ìlọ́wọ́ òjíṣẹ́ náà tó onye ní ẹwà nike ni ọ̀kan ní ọ̀jẹ̀ nu rẹ̀ kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe kò ń gẹ́ rẹ o kẹ́ wá dúró tẹ́tẹ́rẹ́ kò sí ètò dúró tẹ́tẹ́rẹ́ nu wọn. ẹ gbìyànjú a máa lé báwọn a máa lé ni a máa lé ni tí ó fi jẹ́ pé kí ni táàfì tán sínú àlìjánná firdaus inshallah ẹni tá a lé ìṣe rẹ̀ táà fẹ́ bá níbo lọ́wà ó wà ní jùdáùs kí lọ sọ ọ̀nà àmọ́dún wọn máa àpà ẹni téèyàn bá fẹ́ràn téèyàn lè ṣe ìkọ́sẹ̀ rẹ̀ èèyàn wà pẹ̀lú rẹ̀ wọ̀lẹ́kùn mọ́tẹ́kẹ́tọ̀ ní òdiwọ̀n bí sẹ́ẹ̀rí rẹ̀ bá ti rí níjọ́ pẹ́ndì àlùkìyàmù ọwà lásán àsúnkúrú ilé pọ̀ lásán sí nínú jìnkúnjìnkún nínú náà bóòtí ẹ̀ sí ní asòrò lọ sáwà ọ wà ní kòyí ó lè máa wà níbi tí àwọn jìnkúnjìnkún wà torí pòsíṣàn wọn ṣùgbọ́n bó lọ wà lọ́wọ́ bá dí <laughs> bọ́rọ̀ ṣe jẹ́ nù àwọn àkàrò àwò ìpéjúwè rẹ̀ nù àmọ́ dáadáa olórí ẹni dáadáa àwọn olórí ẹni dáadáa ni wọ́n wà tòlùdáwọ̀ àwọn máa lèbi yìí wọ́n ọba ni kò dáa tó kọba rẹ̀ ó ti rọrùn fún wa ayọ̀ torí jíṣẹ́ náà sàásù náà kò wọ́n lẹ̀ ẹni tó bá yọ lẹ́yìn ọdún sádàkà lásán ni kò ní bá ní tí wọ́n ní kó ṣe lára kí ni wọ́n ní kó ṣe lára ìsọkúsọ tí wọ́n ní ká má ṣe ná àwẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn á sọ ń gbà mí látara bínú látara ìnìyàn stress ìṣekúṣe àìmọye ọjáde ìta àti tọ́ọ̀bù àmọ́ ti jú ìbá ìlókù ó rí òkú rẹpẹtẹ òfìjẹ́ fáwọn sọ́là láyé wọn lọ́ọ̀nù o inú wọn sáájú ni wọ́n máa ń gbọ́ sí nínú àwọ̀ torí kí wọ́n má bàa rírì kúrì ìsìn wọn kọ́ ìsìn kọ́ àwọn ń gbọ́ sínú mọ́sáájú ìgbà náà lọ káwọn má bàa rírì kúrì sọmọ pé ti sin yí èsè ìlúkù yìí kò sí ohun láàmà hálẹ̀ láwùn ní nínú ìrọ̀ kò tí èsì bí tá gbé sí kama ya kólù lọ hàt sọ̀dákùtù zakatun ẹni tó bá fẹ́ há fún kó tètè sọ̀rọ̀ ẹni tó bá bùkún tó bá ẹlẹ́dà bá kú bùkún kí wọ́n fóun náà ó lè jẹ́ pàgbó gàrí ní wọ́n kún àpò rẹ̀sì ó lè jẹ́ pé ó ní wọ́n fi sọwọ́ sí fi yọ tó bá fẹ́ di wípé yóò di bí ẹrú ọlọ́run ọba láyé oníṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́lá náà kí wọ́n kí wọ́n ṣíta áwọn pẹ̀lú rẹ̀ ọkọlù ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan wọ́n ní yọ́gbà àwẹ̀ 60 ìta ń gba ìgbẹ̀ torí pé ojú ayé gbogbo wa jọ ń gbà ní àjẹ́lẹ̀ yìí lè gbà wọ̀ èyí tá ń gbà ìkan mọ̀ ń gbà ní. ọgọ̀yàn sixty sixty ń jẹjẹ sixty ni kí ló jẹ lára àsọ́làǹtọ̀ olórí nù. ó ń gbàjọ fún wọ́n dẹ̀ gbàjọ fún kí ló tún sọ kò sá kí n dúpẹ́lẹ̀ ìsíta ẹ̀mọ̀ yìí pé kìí tẹ̀sí ló ti bẹ̀rẹ̀ ìṣìbónà mara ìṣìbìlẹ̀ ẹ̀ lẹ́ṣẹ̀dí ọmọ èdè ní ìjẹba nínú àwọn àsìkò tó kéré tí wọ́n tó jíṣẹ́ lára àtọ́là ń rẹ́rìn tí èyí yọ sí dànù òjíṣẹ́ lára àtọ́là ń kú sẹ́rin nígbà àárẹ̀ rẹ̀ lè kò tí ẹ̀ sí kàkàtọ́ bẹ́ẹ̀ condition wa ní ìsìn a bá gbé fún wípé ọ̀dà àgbàpò rẹ̀sì àgbò rẹ̀sì sani ìlúlàpò rẹ̀sì ní ìsìn èyí tó kéré jù 23,000 àbí pé ń gbà kí wọ́n náà yọ ń bẹ̀ ọ̀tọ̀ ní tí ọmọ àrò ọmọ àrò ní wípé a oúnjẹ bí oṣù kan lérè kí n tó yọ inú eré lọ́dẹ̀ àwọn náà wọ̀rọ̀ tí wọ́n sí ẹ̀sìn wọ́n wá mú lé ọba tí ò mú lé fún àkáwà náà mọ́ mú lé fúnra wa ká gbìyànjú ká yọ ká tètè yọ ká mú lọ́kùnkúndùn tí mọ́gìrìbù bá ti lù ní òru gbẹ̀yìn Ramadan láti lè yọ kò fi jẹ́ wípé àti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ so okùn tá a máa lé fún sí pé ṣé wọ́n ti róṣù wọ́n ti róṣù wọ́n ti róṣù wọ́n ti róṣù the first thing tá a yẹjú ò ní pé ah zakatu ti tiri wa ẹgbẹ́ fún lágbádá ẹlẹ́gbẹ́ fún tá a bá láàmú àwọn tí ara nínú wa irọ́ là ń pa tá a bá purọ́ àìsè yẹn rí tọ́lọ́ yẹ ká mọ́ra wa a mọ condition tó lúkálùkù wá wà. àtàwọn tí wọ́n láyò ọkàn a mọ̀ wípé ó láyò ọkàn ni kò béèrè ní ṣùgbọ́n àwọn ògbó ẹrẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ kò sí lọ títí kátàrí rẹ̀ fún kéèsè ké tó burú káàsọ́pà tẹ́ẹ̀ bá ní zakatil fitri o mọ̀ kọlifáì o ẹ̀tì sẹ́mi náà lọ́dọ̀ rárá ìsìláàmù ó ṣe jẹ́ ipé tára bá ní ọkọ̀ pé kàjá rẹ̀ lọ́sọ́dọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ipé mo ní bùkátà sí àsísàǹtò bẹ́ẹ̀ náà lélẹ̀ yìí náà ó pàtàkì àbí ọba adẹ́dà kó má jẹ́ kí òǹgbẹ tá a sílẹ̀ àti oúnjẹ tá a sílẹ̀ tá a jẹ jíjẹ mímu tá sílẹ̀ kọ́lọ́mù ọjẹ́ lásán ìdìde lóru wa kọ́lọ́mù ọjẹ́ lásán kó fi fún wa ní tí ó fẹ́ kó ṣe lára wa òun ni ìpáyà rẹ̀ ìmọ̀ wípé ọwà o ọ̀kan ṣoṣo ni o ó lè kí ọlá lórí ara ṣe rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ ọdẹ̀ ń tà ń ṣe. a máa lé nínú ẹ̀mí wa wípé níbo ni ìgbìyànjú wá dé lórí eléyìí bóò ló ṣe lọ́kàn wa tó pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ọmọ ń tà ro ọgbọ́n ń assessment wa lórí èyí bóò là ń ṣe máa gbára lé tó bóò là ń ṣe máa képe tó bóò là ń ṣe máa sá fún bínú gbogbo àwọn òbí tí wọ́n bá wà láyé tí wọ́n bá sí láyé mọ́ àwọn òbí tó kù tí wọ́n bá wà láyé pàápàá jùlọ ìyá ìyá ìyá a gbọ́dọ̀ mójútó wọn àti sọ síwájú tí interest tí wọ́n bá kọlura wọn ti yálà àkọ́kọ́ yanjú tí interest bàbá àtìyá bá kọlura wọn àkọ́kọ́ mú ti ìyá kó nà ọba adẹ́lẹ̀ àlótò bẹ́ẹ̀ tọ́lá àwọn ni wọ́n wíìkì jù àwọn ni wọ́n dẹ̀ ṣe gbìyànjú tó pọ̀ jù lórí ẹ̀dá amójútó tí wọ́n bá sí láyé mọ́ wọ́n tó kù àbúrò ìyá lóbìnrin ẹ̀gbọ́n ìyá lóbìnrin ìyá ni la bí manzilẹ̀ tí ó mú dójíṣẹ́ lọ́fà àtúnláṣọ ó ní ẹ̀gbọ́n àyà lóbìnrin àti ìyá àyà lóbìnrin ó ní ipò ìyá ni wọ́n wà á ṣe tún ẹbí ará amójútó wọn látara ilé àmójútó kọba adẹ́dà àmójútó wa kò ní sí lórí wa àwọn ọ̀nà tó bá dẹ́dà láàlẹ́ ní tí nǹkan ó fi ní àtúnṣe torí wípé àmójútó mọ́ láyé fi dàrú kí tiwa mọ́ dàrú ń bẹ̀ àmójútó ìpín tiwa ń bẹ̀ tá a bá ti mójútó ìpín tiwa ń bẹ̀ gbogbo bó bá ṣe dàrú tó ọba adẹ́dà ó máa tó tiwa kò ní tó lódì ó pàtàkì kí ẹni sọ pé òun retí ìkẹ́ ọlọ́run ọba ọmọ ti rùn ó ń rẹ̀ tó bá ti kú yọ̀wọ̀ náà tó bá ti kú báyìí yóò máa kó sínú náà ó pàtàkì bẹ́ẹ̀ ló ṣe jẹ́ òun retí àánú yálà láyé tàbí mójútó àwọn òbí á òpòrọ́ ni ọ́ ò gbọ́dọ̀ mójútó à ń ṣe dáadáa sí wọn à ń ṣe fẹ́ bí à ń ṣe sára tírénì lọ́ba adẹ́ta fi ń fún wa káfí mọ̀ bá ṣe bára wa lò bí ti náà ni kúrúkúrúkúrú akásùbà àtúnṣọ́ zoro àǹtọ́ àtúrì àìsàn magreth magreth àǹtọ́ ṣá ìṣá akíta àwọn ò tí lóru wa sí ẹni tó bá fẹ́ kí ọ̀rọ̀ wọn tí nǹkan bá fún kọ́ chẹ́ẹ̀kì àsìkò òun rẹ̀ bó ló pẹ̀lú ọgbọ́lọ́pàá ọ̀rọ̀ rẹ̀ ó tó tó bá ti tó èyí ó tó tó bá rẹ́dà láàlẹ́ ni fún wa wípé n tá a lè fi ní àánú òun òun tókọ̀ ìpáyò èyí òyìn ìrọ̀ kọ́kàn wá rọ̀ fún pé ká ara wa ó lè máa kí ní ọ̀wà mẹ́lẹ̀ ìrọ̀rùn ìbádà àgbọ́dọ̀ máa ṣe ìbádà àwẹ̀dá ìbádà ìsinlọ́hùn ìjọpin ní à ń bẹ̀ kọ́mọ́dàlú aláyà kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó jẹ́ ká bá níbi tó lérè inshallah al-karim lẹ́yìn Ramadan a máa sọ̀rọ̀ lórí tí kọ́kọ́rọ́ gẹ́gẹ́ bí ìṣesí wa táà ti ṣílẹ̀kùn gbogbo àdúrà táà ṣe nínú Ramadan ọba adẹ́dà ti kó gbogbo ń tá a fẹ́hùn ó ti kó sí ibì kan kọ́kọ́rọ́ wo láti síbẹ̀ táà fi kó gbogbo ń tá a ti tọrọ yìí èyí tẹ wà sá kézéré ó promise wa ntóni ká ṣe àṣẹ ibi tá a kù sí mbẹ àti zakato fìdí àti kíni àti fọmọ. ọwọ́ akú kíni gbogbo àwọn nǹkan tá a tọrọ ṣe báyìí fún mi ṣe báyìí fún mi mọ̀ ọ́n fẹ́ báyìí mọ̀ ọ́n fẹ́ báyìí mọ̀ fẹ́ báyìí ṣe tọ́ fẹ́nu rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ bó o láti gba kọ́kọ́rọ́ mu àwa sọkúnná ṣé wà ní tó tẹ̀ lọ́dún lọ. wọ́n ní kọ́bọ́dún lọ náà wọ́n lọ́dún lò náà wọ́n mọ̀ sọ dáadáa yẹn ọmọ ń pa rẹ̀ dáadáa wọ́n lọ́dún <laughs> àní kí ló dé nàìjíríà lásìkò ìbẹ́ẹ̀ níta gbọ́lọ́ ní pé lẹ́yìn tàwáàfù múra ipá làwọn èèyàn ní rí tàwa fún méje ọwọ́ adi yí pé ìbádà ń fẹ́ kéèyàn ti lè túraká ìtúraká ń bí fẹ́ rọrùn jọ̀hún lọ à ń bẹ ọba adẹ́dà kọ́ba adẹ́ lọ́hùn náà kí ìtúraká yẹn kó kárí ayé kó kárí agbègbè mùsùlùmí àwọn ọmọ ẹ̀yà wa ní Palestine àwọn Yahudi wọ́n ń díìlì pẹ̀lú wọn lọ́wọ́ báyìí tó ń tí bá ṣe wà ní Ramadan gbogbo ń tó bá jẹ́ àmì ọlọ́run ọba ní ti dáadáa àwọn yahudu máa ń sọ́ọ̀tì wa lórí rẹ̀ ni ìwọ bá dẹ́dà wọ́n ló tó wọn mú adé ọtí wọn bá a mú wọn mú wọn ní kọ̀kọ̀ mú wọn ní gbangba gbogbo tí wọ́n bá dáwọ́ bá a mú wọn fi ajẹ́rí wọn wá dá wa náà padà sí ojú ọ̀nà rẹ̀ tá a fi sìn ọ́ bó ṣe yẹ ká sìn ọ́ torí gbogbo ń tọ́ ṣẹlẹ̀ yìí àfọwọ́fà wa ni wọ́n bá dẹ́dà foríjìn wa dá wa padà fẹsẹ̀ wa lẹ́nà lójú ọ̀nà rẹ̀ gbogbo ibi tí araba ń tí ní àwọn mùsùlùmí lógun lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n bá dẹ́dà bá fún wa nídẹ̀kùn ìlú wa orílẹ̀-èdè wa banditry níbí kíní náà wọ́n bá dẹ́dà ọmọ wọn ọdẹ máa ń tí wọ́n ń fẹ́ ọmọ ń tọ́ yẹ wọn bá a kojú wọn bá kojú wọn bá kojú wọn wọ́n ló lè mú wọn mọ́jẹ̀ tí wọ́n dàrú ń bẹ̀ jẹ́ kí tí wọ́n dá ń bẹ̀ àwọn tí wọ́n wà lókè jẹ́ fún wọn kọ́ wọn máa ṣe wá jẹ́ kí tí wọ́n dá ń bẹ̀ mọ́jẹ̀ tí wọ́n bàjẹ́ ń bẹ̀ àti gbogbo ilẹ̀ mùsùlùmí náà subhanaka allahumma bihamdik shada la ilaha illa anta astaghfiruka wa atubu فاللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته torí ara wọn mọ̀ pé gbogbo àárọ̀ báyìí oorun làwọn èèyàn máa ń fi ń sùn torí ara ara ò béèrè ọba dìde lóru ọ̀sán náà ọ̀rà so ọ̀gọ̀ ọ̀rọ̀ bá jẹ́ sálámà tó bá tán arí ìmọ̀mù gara àtẹ̀jí ìmọ̀mù nígbà tí ọba alẹ́dàgbà lẹ́sìn kọ́mọ́dàlú àláyà kọjá bá níbi tó lérè kábà àwọn abéèrè tó ìbéèrè kan tà wọ́n ní zakato fẹ́tọ̀ ẹjẹ́ oyé wa ó pé báálẹ́ ni ó yọ fáwọn tó wà lábẹ́ ìbéèrè wáyé ó pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó pé tí ẹ ṣe ṣàlàyé pé àwọn bàbá tó máa yọ fún gbogbo ọmọ àtọmọmọ gan so ìbéèrè wá wá pé ṣé tí obìnrin ó wà lábẹ́ ọkọ tòótọ́ ó ní kápá láti lè yọ fúnra ẹ̀ ṣé ó kò lábẹ́ ẹni tọ́kọ ó yọ fún ọkọlọkọ mà jẹ́ kìí ṣe achievement lọ́kọ ọ̀dẹ́ni kìí ṣe kò tó ṣe mú kú o kọwa múnà tó lè yà ní ọkọlọkọ mà jẹ́ ni ìyàwó lè ní jùlọ ó lè ní gbogbo ẹ̀bọ̀ adé ọkọ̀ náà lọ́wọ́ tó bá jẹ́ pé ọwá di pé ọwá di kàráǹgìdá kókó fún ọkọ̀ tí ọkọ fi lè yọ gbogbo ẹ̀ yóò gbà ládàá nù ńlá nù. Ọlọ́wọ́ Lórí ibi ẹ ti bẹ̀rẹ̀ wá sí mo ti fẹ́ béèrè náà wípé ààwẹ̀ tá ń gbà twenty nine sí thirty àárọ̀ yìí pé tá a bá gba twenty nine ó pé ṣùgbọ́n láì tètè pọ̀ ṣe láì bàtẹ́ mi ti wà kékeré ní ìgbọ́ bẹ́ẹ̀rì ní ìgbọ́ ìgbọ́nbọ̀ ìtúbà ni pé ìgbà tẹ́ mo wà ní kéńjọ́ ọ̀hún ó tó ọjọ́ mẹ́ta bí 1961 mọ́ sọ yìí àwọn atájọ́ máa lé kéwù àwọn àfáà wa àfáà àgbà ni so a máa ń ru tí àtẹ̀lé ẹlẹ́yìn ni tẹ́ńsìrì ńlá bá bàǹkù yẹn àti alukuran but títí bá wẹ́bà ní wípé kí tí mo yẹn tó ìjọjọ́ òní táàmù dáwẹ̀ nígbà máa gbọ́ ni pé tó bá gba 30 òun làwọn ẹ̀ pé ẹgbà 29 àwọn èrè ò pé tọ́jà yìí ṣẹlẹ̀ ní ìsìn ètò ní pé ṣé àwọn àfáàyè orí ni àbí àbí bó ti wá nù mùsùlùmí tó jẹ́ náà àkọọ́lẹ̀ náà pé oṣù ojú ọ̀run a lóṣù tí ó lè jẹ́ yí pé torí condition tàwa ní ọjọ́ kúrúkúrú nǹkan kan láàkà pé thirty but oṣù ojú ọ̀run twenty nine twenty nine lóṣù ojú ọ̀run ilé ìyàwó ilé òjíṣẹ́ lọ́sàn àtọ́lá àti fún ìyàwó létí ó ní à oṣù ìpé o ó ní táwọn sọ fún ọkọ oṣù ìdí ìpè twenty nine lóṣù ọ̀run <laughs> twenty nine lóṣù ọ̀run ló fi jẹ́ pé kábẹ̀yìn òyìnjú gbogbo ẹ̀ àwùsọ̀ ìfẹ́ gbà wẹ́ pé ìwọ ní jẹ́bẹ̀ ìfẹ́ tó ń gba tó ti gba tó ti gba dé twenty eight sẹ́yìn ní ọ̀wà ní ní ọ̀wà ní fẹ́ gba ẹyọ kan ṣoṣo pé rárá nùsùsù làwùsá nítorí àwùsá Yorùbá so owó ọgbọ́dọ̀ ní gàyínbà kí kí káwọ́ lásán níbo ni wọ́n ti rí yìí. lọ́dọ̀ àwọn afọ àwọn ni tẹ́ jẹ́ tó nùsùsù na haúsá rí táwùsá fi ń gba 29 pé tí káàdé mọ̀ yí pé kurukuru àti nǹkan tí ó dì í àti rí oṣù lọ́wọ́ ń bí kò sí lọ́hùn ọlọ́run bá pẹ̀lú forest tó pọ̀ oko obì tàbí oko kòkó. fún bí máìlì kan ò ní rí sámà gbogbo ẹ̀ ó sù lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì náà ní lókè lọ bí fún máìlì kan ó rí pápá lọ sálálú pé ò ní rí ilé kankan ó wà so kèfè ní gan ọlọ́run ti ń kọjá lọ́lọ́dọ́ oṣù ní oṣù ní ṣe ní wà ní ọdẹ nílòótọ́ oṣù nílòótọ́ ọwọ́ bẹ́ẹ̀ tá a bá fi róṣù láàkà pé twenty nine oṣù ojú ọ̀run. Um, ní abẹ́ ọ̀rọ̀ zakato fífi náà nìta ẹni tí fámílì rẹ̀ pọ̀ ṣé ó láǹfààní àti fi oúnjẹ yọ apá kan kó fowó yọ apá míì pé bóyá àwọn tó fẹ́ gbé fún owó tó ń bá gbóúnjẹ fún wọn wọ́n ní bùkátà sówó. So ó wá ṣe òdiwọ̀n àwọn mẹ́mbà fámílì rẹ̀ ọya lórí àwọn eléyìí food stuff ló lò lórí àwọn eléyìí òdiwọ̀n owó ló lò wọ́n ní ṣọ́lá àǹfààní bẹ́ẹ̀. kó ṣe bákan náà bẹ́tà ìyẹn pẹ̀lú food stuff tí ó bá fẹ́ di wípé wọ́n ní bùkátà sí pé wọ́n ní òjò owó láti fi tọ́ọ̀nù rẹ̀ around èyí pọ̀ lọ títí èyàn lè fi nǹkan tẹ́sẹ̀rẹ́ fún wọn láti tọ́ọ̀nù rẹ̀ around. ìzákùn láwọ̀ kárẹ́sà ọlọ́pàá lọ́rọ̀ ẹ̀mí lórí dáadáa ọlọ́jẹ̀kárí pẹ̀sẹ̀ two questions first on the uh, zakat on landed properties tí èèyàn bá ní lot of land kan tó ti wà ń bẹ̀ fún like four ten years or thereabouts so recently èèyàn wá definitely ó ti appreciate èèyàn wá ta ilẹ̀ yẹn so ẹ̀yà wá yọ sàkà lórí ilẹ̀ yẹn so immediately owó téèyàn fi ra lẹ̀ tí a ti yọ sàkà lórí ẹ̀ èèyàn fi lọ ara ilẹ̀ míì níbò míì so téèyàn tún wá yọ sàkà lórí ilẹ̀ téèyàn sẹ̀ ya téèyàn sẹ̀ ra yẹn ní bísọ̀ owó téèyàn sí okay second one <laughs> lórí. náà ẹ̀ èló ni one over forty lórí one million twenty five thousand seven náà wà ní tó bá yẹ pé fifty million hundred million ni oyin tó bá yẹ two hundred and fifty kò tó hundred million bẹ́ẹ̀ ni two point five péré. péré kí ní ìdẹwà torí mo ṣe ń mo ti sọ́rí mọ́lẹ́ ní sọ ọmọ àyà ló lórí ọ̀rọ̀ zakat wọ́n dẹ̀ ṣàlàyé fún ó dẹ̀ yọ ka. ó dẹ̀ kàn gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ ní pé tásẹ́rẹ́ ló tóun ó fi fi ra ọkọ̀ sójú omi ọ̀sán nínú ara rẹ̀ ló fi sọ ìfẹ́ mẹ́ṣẹ̀ ọkọ̀ nínú ara rẹ̀ ló fi sọ ọmọ ẹ̀yà kọ́ba máa sheikh abdulwahab musa ti ọ́fíìsì baba bombaz lẹ́kọ̀ọ́ eh, that was my subordinate ó ń ṣe postgraduate ẹ̀ ní LASU lórí zakat as a means of poverty alleviation wọ́n ti mi ṣe unofficial supervisor láàrin ìbàdàn sẹ́kọ̀ sábẹ́kúta that is daya abacha that is 1989 or so on okay ntaari gada conservatively was close to six billion fún zakat òǹgá pariwo torí kìsíkà kìnìlá ṣe òǹgá pariwo mo ní máa ṣe pariwo tá a bá ní ká bọ́jẹ̀tì fún mùsùlùmí eréà eh, èkó ìsíbàdàn ti abẹ́òkúta mo ní èló ni gbogbo bọ́jẹ̀tì àwọn gọ́vọ́nọ̀sì stéètì mẹ́tẹ̀ẹ̀ta nígbà yẹn tó tó bẹ́ẹ̀ mo ní níta lè bọ́jẹ̀tì yìí kúlé kọ̀ọ̀kan àmọ̀ yàrá wa ṣe gbogbo ẹ̀. mo ní so àyọ zakat ewu tí ń kó bá wùjọ ó pọ̀ gan kí ni tó kéré jù nínú ewu tí ó kó bá wùjọ nínú ìbílẹ̀ ọlọ́run bá òní poverty. ṣé kò mọ ṣẹlẹ̀? ó wà tó gbogbo tí ń ṣẹlẹ̀ àfọwọ́fà wa ni àwọn mùsùlùmí most especially tọ́lá wa la mọ̀nà tí mọ̀ jákàmọ̀ òun lẹ́skìsì but àwọn gangan ni àwọn kan wá láwọn kan yọ ìdá mẹ́wàá ìdá mẹ́kíní nǹkan tó tó zakat tó tó zakat. Second is istinshaq sir istinshaq yes sniffing water into the nínú àwẹ̀ so the problem ni pé ká yes ẹ̀gbàlẹ̀ òkè náà kí èèyàn bá wá best alpha pé ní ti prophet sọ tí èèyàn bá wá ní ìfọ́tà tó mistakenly bọ́ sí tó gba ìtàlẹ̀ lọ tí ìṣe pé èèyàn intentionally ṣe bẹ́ẹ̀ ṣé ó ba àwẹ̀ yẹn jẹ́ ni àbí <laughs> because eh, n tó jẹ́ kí n béèrè question yìí ni pé mo belong sí one global islamic awareness platform so tàbí wọ́n ti analyze issue yẹn pẹ̀lú issue of forgetfulness pé ẹni tó bá jẹun pé èèyàn jẹun ó wá agbó ó ń wo pé five o'clock ni sọmọ ẹni tó tẹ̀ jì oríṣiríṣi ní ọmọ rí kọ̀mọ̀ pé six o'clock ni ó dẹ̀ jẹun ó dẹ̀ ìjọ ìyàwó rẹ̀ ká mọ́ bẹ̀ ìyàwó rẹ̀ ní tẹ́ gbà àwẹ̀ ni onímọ̀ ìgbà àwẹ̀ bó ní sixty lò kó má jẹ̀ ní ìmọ̀ ṣó láwẹ̀ ó láwẹ̀. Mi ìbọrí, ẹ̀mọ̀gbẹ́yìn ní global globalize látọ̀dọ̀ àwọn sisters ẹni ìbéèrè wípé ẹ sọ fún wa pé owó tó níbi ọkọ lọ ọkọ ò ní ìyàwó lè ran ọkọ lọ́wọ́ bóyó ya lówó ni bóyó sì bùn ni ó fi yọ zakato títọ̀ náà ṣùgbọ́n kéèsì obìnrin tí ò sí ilé ọkọ rárá tó dẹ̀ lọ́mọ méjì zakato títọ̀ yẹn ṣóò ní ó yọ ọkùnrin rẹ̀ kò sí ilé ọkọ ta ló bímọ fún tọkọ obìnrin ọba ti sínlé ọkọ yóò wà ní òbí tí ọba ti ọkọ yóò wà ní òbí ìyá ń ọba ti ọkọ yóò wà nílé òbí ni wọ́n máa mójútó wọ́n máa ṣe sáìsì má lọ báyìí ní báyìí ṣe báyìí ṣe wà ní ilé òbí rẹ àwọn òbí ni wọ́n àná. circumstances tó wá wà tó jẹ́ pé kò sí inú ọ̀kan nínú méjèèjì lórí situation tá a wà láyé nìsín lórí ọ̀sán ká tó sọ fúnra rẹ̀ àti fún àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ló yẹ pé àwọn ọmọ ẹ̀ gan náà ìrìn bákànbákàn ló mú wá bẹ́ẹ̀ni nínú ẹ̀rẹ́ a rí àwọn obìnrin míì tó jẹ́ wípé kò sílẹ̀ ọkọ kò sílẹ̀ àwọn òbí ó dẹ̀ bímọ bàbá àwọn ọmọ yẹn tó bí àwọn ọmọ yẹn fún because òun yóò sá fòmà wọn kò dé ready láti gbọ́ responsibility lórí ẹ̀ kọ́ má sọ wípé ṣègbè responsibility bàbá wọn ní èkó ṣe gbogbo ẹ̀ afẹ́ ẹ̀dọ́hùn náà wọ́n yọ̀ tó lúkálùkù fún afẹ́ ẹ̀dọ́hùn náà ọpẹ́ sápò ẹ̀rọ lọ́gọ́rùn ọdún láyé tàbí jù bẹ́ẹ̀ lọ kí ni wọ́n jẹ́ òpin rẹ̀ á lọ bá náà ni lọ jábọ̀ fún yóò lọ lóbi yẹn a gbọ́dọ̀ máa ronú pé ọlọ́run ọba wà ìtumọ̀ pé ọba adájà wà tó ló túmọ̀ sí òun ló dá wa àádọ́rọ̀ dábọ̀ fún àbọ̀ kí ni àbọ̀ ṣe gbogbo bá bá ṣe ṣe láyé bí á jábọ̀ fún so òṣùwọ̀n tí ń lẹ̀ ń bẹ lọ́wọ́ ọba adẹ́dà kìí tó sùn àbòsí kọ̀ọ̀rán ẹnìkan kọ̀ọ̀rán ẹnìkan pàtàkì sọ bá àwọn sàárò ìjíṣẹ́ lára àlọ́lá pé bẹ́ẹ̀ni àwọn kan ti tọ́jú fíìtì wọ̀ ẹ̀yìn náà ti tọ̀wọ̀ ẹ̀sùn mọ̀ bí ṣe rí bẹ́ẹ̀ni ṣe máa ń ṣèǹjì nǹkan síra wọn ṣé wọ́n tẹ̀lé láà tó ọba dẹ́gbà ṣe máa ń sẹ́nu condition tí èèyàn bá wà kò sí condition yẹn kò síbì yẹn kò sípò yẹn òbòdìyà ọba adẹ́dàá ò bọ́ pé ọwọ́ àrẹwà ní circumstances kan tó jẹ́ wípé èyí sẹ́rú rẹ̀ mọ́ ò lè tẹ̀lófin rẹ̀ mọ́ kò sí. tó bá mú àmùwò wá kí ni ìbádà tá gbọ́dọ̀ sí sùúrù tó bá mú kẹwàá kí ni ìbádà gbọ́dọ̀ ṣe ṣúkúrù ìdúpẹ́ táà bá ń retí nǹkan lọ́dọ̀ rẹ̀ tí ò tí mú wá kí ni tá a gbọ́dọ̀ ṣe ní ìbádà àdúrà pẹ̀lú sùúrù gbogbo nǹkan ló ní bá ṣe ṣe at any time anywhere tó jẹ́ pé èèyàn bọ́ nínú ìjẹ́ ẹrú fún ní gbogbo ìgbà lópin ìgbà tó ń bá ti ń ṣe léyìí tí ó yàtọ̀ ń bẹ̀ kọba adẹ́dàá yàtọ̀ àsọ́tọ̀ ń bẹ̀ ní ti dáadáa. àṣírí ẹni ìbẹ̀rẹ̀ wípé bàbá tó jẹ́ tó jẹ́ kèfèrí só lè fi ọmọ tó jẹ́ mùsùlùmí lọ́kọ bàbá tí ì ṣe mùsùlùmí kò lè fi ọmọ tí ì tó jẹ́ mùsùlùmí kò lè fi lọ́kọ wọ́n kàn sọ fún láti fi fàmára but ẹni tí ó fi lọ́kọ ó ní mùsùlùmí ẹni tó bá wà nínú ẹbí rẹ̀ tí wọ́n bá sínú ẹbí rẹ̀ yóò lọ sọ́dọ̀ hakim ìṣẹ̀rá constituted authority ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ àyà lóbìnrin ó smart gan ó fẹ́ ṣe Islam àwọn òbí rẹ̀ ni wọ́n ń tọ̀ pásítọ̀ lòbí bàbá ó ṣe parí pépà rẹ̀ báyìí final paper ó declare shahada ó gba Islam ó dẹ̀ fẹ́ lọ́kọ̀ọ́ lọ́kọ̀ ẹ̀jọ́ fẹ́ ní láàrin wọn student ń bẹ̀ náà ni lọ́ba pé òun ti gbà flam aláwọ̀ apáyọ̀ kọ́láwọn bàbá o kó bá mú ẹrú ó ní òun ti rẹ́ tó mú fẹ̀ ìwọ ló ṣe wòlé ìfún mi. Ah, mo ní jẹ́ mẹ́ńtọ́ fẹ́fẹ́ náà tún qualify ọsọ tó jẹ́ alọ ilé wọn alọ gbogbo ẹ̀ wọ́n lọ wà òkè ilé wọn wà òkè àwọn àgbà ṣẹ̀rí akọ̀tù lọ ní one thousand and four báyìí báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ wọ́n ní ní marry ẹ̀ out on our behalf àwọn issue certificate kò sí jẹ́ mi torí tọ́rọ̀ bá ti rí pé pàǹpà táwọn òbí bá ní sọ̀rọ̀ bá mi bímọ ni kò pàápàá jùlọ condition tá a wà ń bí ẹjọ́ lè yàn án kọ́ ẹnìkan kọjá tó fi wá di pé wọ́n àmọ́ fọlọ́pàá ara sàfà lórí iṣẹ́ eré tó ṣe kò ní sí ara àwọn tí wọ́n fi lọ́kọ̀ nù sàtífíkètì wọn ni constituted body ni kèfèrí ò lè fi mùsùlùmí lọ́kọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك زور زور Allahu Akbar.